يوصى ومن كان على أثره اختفى إلى يوم القيامة ثم أما بعد السلام عليكم ورحمة الله وبركاته أيها المستمعون الأكارم láfi ọlọ́run ọba àti ìkẹ́ rẹ̀ pẹ̀lú àánú سبحانه وتعالى kó máa bá gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ mi ní gbogbo àyè tí a ti ń gbọ́ wa. àbí ọlọ́run nínú àánú rẹ̀ fún ẹnìkọ̀ọ̀kan wa arawọ́ sí àyòtọ́ ìràkùlù bánà mìnà rìyà wàjẹ̀mí ilẹ̀ àmúrádìí lẹ́tì tẹ̀kúnù sábàbà lè mara bí hàdà kọ́lù. ọlọ́run arawọ́ sí ọ nínú àánú rẹ̀ mọ́sálá yìí ṣe àfọ̀mọ́ ọkàn ẹnìkọ̀ọ̀kan wa fún òní bí gbogbo àìsàn èyí tí ó lè kó sùtá bá ẹ̀mí tí bọ́dẹ̀ ara gan òfin ní sàǹfààní níwájú ọlọ́run subhanahu wa ta'ala èyí tí ṣe á rí mi tọ́jọ́ kan nínú ẹ̀ wọ́tọ̀ hìr alìsínẹ́sẹ̀ náà min al Allah subhanahu wa ta'ala bá ní sí àfọ̀mọ́ ahọ́n wa kúrò níbi irọ́ pípa ọlọ́run abiọ́ ṣe àfọ̀mọ́ ojú wa kúrò níbi ìjàmbá wa innaka ta'lam kha'inata al-ayun wa ma tukhfi as-sudur. ìdí ọlọ́run ọba ìrẹ́lọ́mọ ojú oníjàmbá àti gbogbo ohun tí ọkàn tí ó fi pamọ́ ìrẹ́ ọlọ́wọ́n ọba ìrẹ́ ni ọ̀má ọba yìí náà ni abẹ nínú àánú rẹ̀ kí ó ṣe àánú ẹnìkọ̀ọ̀kan wa tí a bá ètò wa yìí bọ̀ èyí tí a bẹ̀rẹ̀ láti àná à ń ṣe àgbéyẹ̀wò ipò tí ọkàn ẹnìkọ̀ọ̀kan wa èyí tó wà tó dẹ̀ jẹ́ wípé ọkàn yìí la sọ fún wa bóun gangan òun lọ bá fún gbogbo oríkì ara ta ni gbogbo gbà tí ń sáàpè ní ọba fún gbogbo oríkì ara yìí ìjà tó ọba lè mẹ́lìkù tó ọba rò gbogbo tí ọba ara bá ti dáa tó sì gbádùn tó lálàáfíà gbogbo ẹmẹ̀wà tó so ká tó so tó rọ kiri ká rẹ̀ tó so mà òun náà ni wọ́n gbádùn. wà ìlà kábùsà alimẹ́lìkù kábùsà ti jóná ọ̀dọ̀. gbogbo ògbà tí ẹ̀mí tá a pè ní ọba ara yìí tọ́ba ṣàìsàn tí nǹkan bá fi ṣe gbogbo ẹmẹ̀wà tí ń bẹ lára òun ni nǹkan à ń sọ fún wa pé ọ̀rọ̀ nípa àìsàn ọkàn ọ̀rọ̀ kan tó ṣe pàtàkì ni nítorí wípé salamatul qalbi minal amrad sababu raf'il humumi wa qararil ayn tí wọ́n bá ní kí ni irinṣẹ́ tọ́mọnìyàn lè lò tó lè mú ìbànújẹ́ kú òfun ọkàn rẹ̀ ní kí ọ lọ yẹ̀wò òun ni kọjẹ́ kọ́là. kúrò bí gbogbo ìrá àrùn tí máa ń ṣe ẹ̀mí bí nǹkan bá ti ṣe ọkàn gbogbo ara ni gbádùn gbogbo ara òun ni o ní gbádùn ẹni tó lọ́n subhanahu wa ta'ala tó bá kẹ́ pẹ̀lú ọkàn tó dáa ẹ máa rí àpẹẹrẹ ṣùgbọ́n ẹ̀dá tí àìsàn bá ń bẹnu ọkàn ẹ̀ kódà kọ́lọ́hún ó fún ẹnìkan ní nǹkan tó ń gán tún ní tó ju tiẹ̀ lọ yóò máa wà nínú ìbànújẹ́ ni nítorí wípé àìsàn ó ń ṣe ọkàn rẹ̀ irúfẹ́ ẹni bẹ́ẹ̀ kò tiẹ̀ ní ní ihsan bi fadlillahi al-azim kò ní máa tiẹ̀ máa dámà ẹ̀ pé ọba yìí gangan sòun lóore oore tẹlomi ìsórí yẹn tí òjò òun lọ lọ́run tún ṣe fún yóò kó bànújẹ́ ba yóò wá máa sẹ̀mí bí ẹni tọ́lọ́run ò sí lórí yóò máa gbé inú ìbànújẹ́ kò ní mọ́títóbi ọlọ́run subhanahu wa ta'ala ọba tí ò sí tó tóbi tó pé bó ṣe fún ẹni tó ń rí lọ́dọ̀ rẹ̀ yìí oore pọ̀ lọ́dọ̀ ọba yìí ó lè ṣèyí tó tún jù yẹn lọ fún wọn náà kọ̀ wá ní mọ̀ọ́mọ̀ wípé nítorí lọ́dọ̀ ẹni yìí tó tóbi lójú ẹ bó ṣe ń tóbi lójú ẹ lọ́dọ̀ ẹni yẹn wa huwa faqirun ila Allah subhanahu wa ta'ala. tó ń ti gbogbo ń tó ní tó tóbi yìí ó sì tún tálákà sọ́lọ́ ni kò yẹ kó gbò lẹ́ni tí tó ń bùkátà kan lọ́dọ̀ ọlọ́run. àwọn tọ́lọ̀ ní kọ́kàn wọn mọ́ tí wọ́n fi tọ́kàn wọn ò gbé àrùn pamọ́ tẹ́mi wọn ò gbé àìsàn pamọ́ àwọn ni wọ́n máa ń ṣerú àdúrà yìí èyí tí aṣáájú wa Abu Daud alayhi salatu wassalam tó ní tọ́gbà wá pé ànábì fi kọ́ wa pé ká máa ń rí gbogbo àtà bá ti jí pé Allahumma ma asbahbi min ni'matin aw bi ahadin min khalqik فمنك وحدك لا شريك لك فلك الحمد ولك الشكر ó ní ká máa ní gbogbo ìgbà péré ọlọ́run ma asibahbi mi nẹ́ẹ̀mà gbogbo tilẹ̀ bá mọ́ bá mi tó mọ́ mi bá nídẹ̀ra tí mo rí ní kápá mi àwọn bíi ahadi mi ní kálíkèkì tàbí mi kọ́ lòun ṣèdẹ̀ra yẹn fún ẹ̀mí tí ọ̀la ìsàlù tọ́jà yìí pé ẹ̀dá mi òun lọ́lọ́run ṣe fún fami kẹwàá ó ní ká ṣàfihàn títóbi ọlọ́run pé àtitọ́wọ́ mi nídẹ̀ra àtitọ́wọ́ ẹlòmíì fami nǹkan wàdà ọ̀dọ̀ rẹ ọlọ́run nìkan òun ló ti wá ọba ti mọ̀ ọmọ wípé ọba tó pín tiẹ̀ fún ọba tí ọ̀gbàgbé náà ni òun ní gbé bànújẹ́ sọ́kàn bọ́jọ́ rẹ̀ wulẹ̀ pẹ́ kọ lóore tiẹ̀ yọ lọ́wọ́ ṣùgbọ́n ti ń gbé ìbànújẹ́ sínú yóò sì kó bá rẹ̀ àwọn àmọ́ sọ fọlọ́hún pé èyí tẹ̀lé yìí rí yìí tàbí èyí tẹ̀mí rí nídẹ̀ra ìrì ọlọ́run ló fún láàṣẹrì ọba tí ò sorogún fún kọ̀sẹ́lòmíì tó lè ṣerú oore yìí tó lè ṣe fún ọlọ́run lọ fọlọ́kà alhamdu wàlàkà ṣẹ́kù mùsùlùmí tí ọ̀rá ru ọkàn nìyẹn yóò máa sọ wípé ọlọ́run adúpẹ́ fún yẹ ọkàn tó lálàáfíà kúrò níbi àwọn àìsàn yubariku lọ́ọ̀wù lẹ́hù fi amẹ̀lẹ̀ kọ̀lí. iṣẹ́ rẹ̀ tó bá ṣe tó kéré Allah subhanahu wa ta'ala yóò bá fi àlùbáríkà sí tí ó wàá máa rí ẹ̀san tó tóbi bí ìgbà tó ṣe iṣẹ́ jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n gbogbo ọkàn tí bá ń rárùn ibi tó fi ṣe pàtàkì kíkálukú wa ká ṣe oògùn sí àrùn ọkàn wa ọkàn tí bá ń rárùn yafsudu likọlibu ala aswad ala amala sọọliha wàlà òkàna ti kàṣeera ọkàn tí ń a máa bá ṣe olóore tí èèyàn bá ṣe jẹ kódà kí sẹ́yìn ọ̀pọ̀ èèyàn kà dọdọ Ọlọ́run ni ò ní bá kàkà. níwájú ọlọ́run ọlọ́mọsàlẹ̀ ìsànù wa à ń gbà wọn àlàyé yìí jẹ́ ká mọ pàtàkì tó fi dọ̀rọ̀ yẹn fún wa ká wá sí ilé ìtọ́jú àrùn ọkàn tí wọ́n ti bá ní àrùn ọkàn wa wò wọ́n bá ní wa ṣé ń rárùn tàbá wá rí i pé kí ní rárùn wọ́n tún wá fi hàn di jọ́mi tó fi ní sẹ̀sẹ̀ máa dààmú náà lè rí tó fi máa dààmú pé ọkàn yìí wọ́n wàá da olóògùn tí ìyẹn máa lò èyí tọkàn yìí yóò fi là kú bí àrùn. gbogbo ọkàn tọ́ba lálàáfíà òun lo iṣẹ́ olóore ní dáadáa òun ní máa lọ bá gbogbo alátọ̀jọ abdullahi bin amr kọlọmba ni yọrí sí. olónìkan sọ fún aṣíwájú ẹ̀dá wípé ayu nẹ́ẹ̀sì abdul ta ni nínú àwọn èèyàn tó fi lọ́lá jùlọ kọ́ọ̀l ànábì ní kúlù màmúmìlẹ̀ kọ́ọ̀lì sọ̀dúùkì lìsáàni kúlù màmúmìlẹ̀ kọ́ọ̀lì sọ̀dúùkì lìsáàni. ẹni tí ó fi ń lọ́lá jù níwájú ọlọ́run òun lẹni tó jẹ́ màmúmìlẹ̀ kọ́ọ̀lì nígbà ànábì sọ gbólóhùn yìí àwọn sàbí ọmọ tí ń túmọ̀ sí ṣùgbọ́n wọ́n mọ òun lànà àná fi sọ wà nábì wípé kíla sọdúkù lìsàn nàrífù àmọ́ túmọ̀ sọdúkù lìsàn èyí ni èyàn ni kéèyàn jó lóòótọ́ nínú gbólóhùn ẹ̀ kọjá pé tí ó máa jáde lórí ahẹ́ ó máa jó dodo irúfẹ́ ẹni bẹ́ẹ̀ lọ́rọ́ lálọ́dọ̀ ọlọ́run fọ́ọ̀mù mahmumu lẹ́kọ̀ọ́lẹ̀ kí ni jẹ́ mahmumu kọ́lì ilé òjíṣẹ́ ọlọ́run anábì ní mahmumu lẹ́kọ̀ọ́lì ni òwò tọ̀kì yòónàkì yìí la isma fihi wàlà bọ́ọ̀lì wàlà ghillun wàlà hasad. ẹni tá à ń pè ní mahmumul qalb ìyẹn lẹni tí ọkẹ́ tó pòfó kúrò níbi gbogbo àrùn tí ibà ọkàn jẹ́ tẹ́kì tọ́pẹ́yọ ọlọ́run débi wípé ń kíyè sẹ́mi ẹ̀ kúrò níbi kọ́ràrùn ànákì sẹ́mi ẹ̀ tó mọ́ mọ́ra kẹ́lá tó mọ́ tí ọ̀sán kankan bẹ̀ la èsì máa fi yìí ẹ̀ lè débi ọkẹ́ kẹ́ ẹ bẹ́ṣẹ̀ wọlé bákì tẹ̀m̀bẹ̀lẹ̀kún ọ̀tẹ̀ ẹ̀ lè bá nú ọkẹ́ àrùn ọkàn nìyẹn o wọlé rílùn àjọ kan burú kèé sí lọ́kàn wọn wọlé hasad kéta lórí tọ́lọ̀ bá ṣe fẹ́ nìkan kàá kéta rẹ̀ lọ́nà òbí sọ fún wa nínú àyà nínú suratul Hashr ó ròyìn àwọn èèyàn kan fún wa tó sọ̀rọ̀ wọn bọ̀. A'udhu billahi minash shaytanir rajim. Walladhina ja'u min ba'dihim yaqulun. يقولون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم ọlọ́run sọ̀rọ̀ àwọn ẹni ọlọ́run tó pèsè àlìjẹ́nà ẹlẹ̀ fún òun làwọn tá ẹ̀mí wọn rà níbo láti mọ̀ má ọlọ́run láwọn tó jẹ́ sí pé والذين جاءوا والذين جاءوا من بعدهم to tó dé kẹ́yìn àwọn èyí gbẹ́ni tó ṣáájú lẹ́sẹ̀ gbogbo ìgbà tẹ́ni tó dé kẹ́yìn bá ti ń gbá ṣáájú lẹ́sẹ̀ àpẹẹrẹ rírà àrùn ọkàn nù àwọn tó jẹ́ pé ja'u min ba'dihim. والذين جاءوا من بعدهم. àwọn tí wọ́n dé lẹ́yìn àwọn ẹni tá a ti ń sọ̀rọ̀ wọn bọ̀ yaquluna rabbana. yaquluna rabbana ighfir lana wa li ikhwanina alladhina sabaquna bil iman. ohun tí wọ́n máa ń wí ni fọlọ́wọ́n ọba wa ighfir lana dáríjì wá wọ̀ wá ní dàdúró sọ̀dọ̀ tí wọ́n lè. wa li ikhwanina. ẹ̀mí tí ọ̀rọ̀ àrùn ebi wọ́n máa ń wo agbára tó nílò fi dínà dáadáa máyà ọkẹ́ lọ́rọ̀ dáadáa tiẹ̀ tọ́lọ́hún ṣe fún ọ kò dí dáadáa tẹlẹ̀ kejì lọ́wọ́ bọ́ ọba ń béèrè dáadáa fúnra rẹ béèrè ẹ̀fẹ́ nìkejì náà orí pọ̀ lọ́dọ̀ ọba tó ń béèrè lọ́dọ̀ rẹ ṣe dáadáa tiẹ̀ nìkan olókù lọ́dọ̀ ọ̀dọ̀ ìdà yẹn fọ́dù ìdà òbáàkì ìtì ń bẹ lọ́dọ̀ ọtí èyí tí ń bẹ lọ́dọ̀ ọba tá a ti ń béèrè nǹkan ohun tí máa ń ṣẹ́kù lẹ́lẹ́yìn orí pọ̀ lọ́dọ̀ ẹ̀ báwọn bá béèrè dáadáa fúnra wọn tán wọ́n lè yẹ wà ní. ìyàkùlù náà bàná gbèfèrè lànà wálé ìkọwà nínà. ohun tí wọ́n máa ń wí ni pé ọba wa ẹ̀kọ́ fèrè lánàá dárí ẹ̀ṣẹ̀ wa dá jì wá. wàlẹ̀ ikhwanina. bọ́ ọ bá dárí jì wá mẹ́jọ ọjọ́ wa nìkan wàlẹ̀ ikhwanina alladhina sabaquna. alladhina sabaquna bil iman. tó o ti dárí jì wá yìí ìdáríjì bẹ́ẹ̀ fún gbogbo àwọn ọmọ ìyá wa tí wọ́n ti ṣáájú wa lójú ọ̀nà ìgbàgbọ́ yìí àníyàn tó dánu àwọn èyí fè pé ránṣẹ́ sáwọn tó ṣáájú wọn àwọn èyí gbé ẹni tó jọ̀gá fún wọn wọn gbẹ lẹ́sẹ̀ ọmọrú arítọ̀ ń sá lórí pé ọ̀fẹ́ yàgá mọ́gà tó ọba ọ̀fẹ́ yàgá máa lẹ́sẹ̀ ọ̀hún sáré lójú ọ̀nà wípé tẹ́ǹtọ́ wà wájú ẹ̀ ọba kú ó lè ga ọlọ́run òṣètọ́ tí ó gbé ọga ni bọ́lọ́run bá ṣetán tí ó gbé ọga ọ̀nà àgbéga lọ́dọ̀ ọlọ́run ọ̀nà rẹ̀ ọ̀pọ̀ ọ̀sọ́nà tí ó lè gbà ṣàgbéga fún ọ má lé ẹni tó ṣáájú ẹ má kiri mọ kàn lẹ́jẹ̀ mọ fi nǹkan lérí àga fún ẹni ọdẹ mùsùlùmí gidi èyí ṣiṣẹ́ ẹ̀ka kì í ṣiṣẹ́ bí ọmọnìyàn gidi tọ́lọ̀ ń dáadáa èyí ṣiṣẹ́ ẹ̀ka kódà kọ́ má mùsùlùmí kì í ṣiṣẹ́ bí ẹ̀mí rẹ ni ọ̀dá ọkàn rẹ òun ni òṣùwà òun ló fi ń ronú àìdá sáwọn tó ṣáájú tàbí ló fi ń dínà fún àwọn tí ń bẹ lẹ́yìn pé wọ́n má ga gíga tiwọn kò lè bá kò lè kó bá gíga tiẹ̀ ìtọ́ wà lọ́wọ́ ẹ lónìí tó ń dẹ́gẹ̀ gáàbò bó bá dúró sọ́wọ́ àwọn kan tó ṣáájú ni kò lè dọ́dọ̀ tiẹ̀ kò lè kàn ọ́. látara wípé Ọlọ́hun subhanahu wa ta'ala ọmọ ń yí gbogbo nǹkan kiri fáwọn ẹ̀dọ́ ọmọnìyàn ni ó yí kọ́ lónìí nu yóò yí kà wọ́n kan lọ́la. wa tilka al-ayyamu nudawiluha bayna an-nas. gbogbo ọjọ́ ayé tọ́mọ èèyàn ń lò mò ń yí ni tiẹ̀ ló ń lò lọ́ọ́ ló fi ń jọ̀gá lónìí ló fi ń já ṣáájú ṣàdúrà káwọn tó wà lẹ́yìn náà káwọn náà ga bó o ṣe bọ́lọ̀ bá ní wọ́n ga wọ́n ga bó o ṣe wọ́n ga ọlọ́run tún lè jẹ́ wọ́n ga jù ọlọ́ lójú ayé ẹ̀ tí o sì sí tó sì. àwọn tó lọ́n subhanahu wa ta'ala tó kẹ́ pẹ̀lẹ́mí tó dáa tí ọ̀rọ̀ àrùn bí wọ́n bá ṣàdúrà tara wọn sá. ìyàpò lóòrùn. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان. àtàwọn ọmọ ìyá wa tí ti ṣáájú wa lọ́nù gbàgbọ́ ẹ tún bọ̀ tí wọ́n wulẹ̀ yẹn. ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا. ohun tí ọjọ́ ga tó fi kúrò lójú kan náà náà ni ẹ̀mí tẹ̀m̀bẹ̀lẹ̀kùn ọ̀tẹ̀ náà ni. gbogbo ìgbà tẹ́mi èèyàn bá ti dá. ọlọ́wọ́n ọba wa yìí ọba tó dáa ni inna Allah àtọ̀yìnbó la yaqbalu illa tayyiba ọba wa ọba tó ni bọ́ba ṣe dáadáa fún ọ lórí kún ọ̀tẹ̀ yìí sì dìrà jù ni òrè má fọ́ wá ṣe fún ọ ó ti níbi tí ó ti mú ọ gbapò táwọn máa ẹ ẹ mọ irú tó ṣe ó lè lò ó fi pè ọ́ dọ̀ tàbí fi gbé e òní rí lò mi rí ọ̀dá àníyàn ọ̀dá ọba wọ ọba tó da ni gbogbo tọ́lọ́ ń bá fi lé ọ lọ́wọ́ tí ń jẹ́ gíga ronú ẹ̀ káwọn míì ti ń bẹ lẹ́yìn ẹ̀ náà tàdúrà tiẹ̀ mọ́ ẹ̀ náà kò dí tiẹ̀ lọ kò pé kọ́ ọmọ ga ohun táwọn ẹni tó ìmánì tí ọlọ́run ní. àjọkẹ́ burú ni tẹ̀bẹ̀lẹ̀kún ọ̀tẹ̀ ni kójú èèyàn ọmọ pasun yìí kọ́mọ tiẹ̀ ronú dáadáa sẹ́dọ̀ ẹgbẹ́ ẹ̀ àbítalẹ̀ nìkan ni wọ́n máa wò wípé kí tòun nìkan sábà dà ẹlòmíà fẹ́ẹ́ máa ṣàdúrà pé gbogbo èèyàn kọ́lọ̀ gbogbo tí wọ́n bá máa jẹ ọ̀dọ̀ mi ni wọ́n ti wá máa gbà èsì jẹ́ wọ́n dá wọn ni ìwọ́n kọ́ dá wọn ṣàdúrà kọ́ dáa fún ọ bó ṣe ń ṣe fúnra rẹ̀ náà àwọn táìsàn tí ò sínú ọkàn wọn ohun tí a máa ń wí ni pé ọlọ́run wa o la taj'al fi qulubina ghillan. la taj'al fi qulubina ghillan. wọ́n fi tẹ̀m̀bẹ̀lẹ̀ pọ̀ tẹ̀. ìbínú ọmọnìkejì ìṣẹ̀tẹ̀ ìṣe ọ̀tẹ̀ ọmọnìkejì ìdígàgá boni àìfẹ́kẹ́nìkejì ọ̀gá ọlọ́run má fi sínú ọkàn wa ìtàwọn máa ń wí nu ìwọ náà ò ṣe ọlọ́run ó mú kó o ní oṣù àlùbáríkà láwa yìí torí tí èèyàn náà bá fẹ́ ga ọmọ ronú dáadáa sí yàn kọ́lọ̀ wọn fi tẹ̀m̀bẹ̀lẹ̀ kún ọ̀tẹ̀. wàlá taj'al fi qulubina ghillan lilladhina amanu. rabbana innaka rabbana innaka raufun rahim. kọ́kọ́ ọ́ lálàáfíà ohun tó ṣe pàtàkì ni o ìpàtàkì ẹ̀ náà la rọra yàn nàná lórí ètò yìí látàná ká tó wá máa lọ bí àwọn tá a rí láàrin ọmọnìyàn wọ́n wá tẹ̀sí ọkẹ wọ́n tẹ̀sí tèmi àbọ̀dé rẹ̀ á wà jọrí báyìí sàn bá ń bẹnu ọkàn wa bí ọba sí mẹ́ nígbà bá gbéra wa lọ sílé ìwòsàn tí ń tọ́jú ẹ̀mí tí ń tọ́jú ọkàn wọ́n jọ tẹ̀sí wa wò wọ́n tẹ̀sí ẹni wí wọ́n tẹ̀sí wọ́n tó ń gbọ́ àwọn àjọ gba rìsọ́ọ̀tì ọwọ́ àwa àmọ ipò tí ọkàn wa wà bàbá jẹmọ́ oògùn nígbà náà aha wọn wà máa sọ ní oògùn tá a lò ọrọ yìí ṣe pàtàkì púpọ̀ ọlọ́njọ́ sì wá láǹfààní gbogbo ìgbà tọ́lọ́ ń bá tọ́kẹ̀ ẹ́ dáa òun náà máa mà wípé ọlọ́run sọ̀rọ̀ fún da fi máa gbé ọkàn wá yẹ̀wò nítorí pé tọ́kàn bá ti bàjẹ́ gbogbo ara ti bàjẹ́ àgbéyẹ̀wò ojoojúmọ́ ń bẹ tí wọ́n ń ṣe fún ọkàn àgbéyẹ̀wò ọlọ́sẹ̀ẹ̀sẹ̀ ọ̀sọ̀ọ̀sẹ̀ ń bẹ tí wọ́n ń ṣe fọ́kàn àgbéyẹ̀wò ọlọ́dọọdún ọ̀ ń bẹ lórí kọ́kàn ọmọ bàbá jẹ́ yìí náà ni ipò wa lọ́kàn rẹ wà ipò òun lọ́kàn tèmi wà ọlọ́kàn ṣàánú wa bàbá ni wọ́n ń gbé ọkàn yẹ̀wò lójoojúmọ́ lórí kọ́mọ́ onírun tó ń kí ẹsẹ̀ bí akànnà ọmọ àforí kanlẹ̀ ọmọ rù fún ọkàn jẹ́ yìí tó ka ẹ̀sìn kó wípé tínú òun bá ti da òun ti ń sin lọ́wọ́ gbóhùn òkírun àtẹ̀yí tí ó ń fìwọ́ náà fi ṣàwùsù rún ọ̀dà lẹ́mi ni tọ́lọ́n bá fi mú tọ́lọ́n bá fi gba ìrún lágbájá alẹ́ wa bóun ò kí òun wà nìjàn náà à tí tó ń tì ti bàjẹ́ tí wọ́n bá fi lè sọ léèfún ọ pé tọ́ba mọ́lọ́run gba ìrún lámarín bóun ṣe mọ̀ wẹ̀ ládùúgbò tọ́lọ́n bá fi lè gbà bóun ọ̀bá tiẹ̀ forí kalẹ̀ níbi tí wàá tòun da ọ̀wọ́ wà lìjà náà sórí pé nǹkan ti ṣe ọ́ nǹkan ti ṣe ọ́ ọkàn ẹ lọ́ bàjẹ́ ìdí ó sì fẹ́ kí wọ́n ṣe oní kọ́ máa gbé ẹ̀mí ìwé kọ́ máa gbé yẹ̀wò lórí kọ́ má bàa bàjẹ́ òun ti wá bàjẹ́ yìí. nítorí wípé ọmọ ènìyàn ò lè jèrè gbogbo iṣẹ́ ń ṣe لا يحظي بثواب الأعمال إلا إذا اقترنت بصفاء القلب èyàn lè jèrè gbogbo ṣé ò lè jèrè gbogbo wákàtí márùn tó ń kí èyàn lè jèrè ẹ àfi tí ẹ̀mí yẹn bá clean tẹ́mi yẹn tọ́ mọ́ tí ò sí nǹkan kí nǹkan bẹ̀ á máa sọ àwọn nǹkan kí nǹkan tí má bẹ̀ mí jẹ́ èmi àti ó fi wa ipò tẹ́mi wá wà ọlọ́wọ́n ò lè gbá gbogbo ẹ̀sìn téèyàn ṣe tẹ́mi ọ̀ma rasulu karim sallallahu alayhi wa ọ asọ̀fọ̀ a ó ní salafatun láà turfa salatuhum fawqa àwọn àárín èèyàn mẹ́ta yìí tó gbọ́ yìí yẹrẹ irun wọn tí wọ́n ń kí gbé kọjá ẹ máa dá mọ̀ gan gbà mí ọ̀pọ̀lọpọ̀ ọkàn tó ní ẹgbẹ́ lọ́kẹ̀gbẹ́ ọkàn ọ̀kọ̀ọ̀kan ẹlòmíì tí wọn ò jọ tí wọn ò kíra wọn wọn á tún máa jọ jókòó ẹgbẹ́ tíra wọn tí wọn jọ ń jà mọ́sálásí wọn ó tún jọ fẹ̀gbẹ́ tẹ̀gbẹ́ lórí irun ẹsẹ̀ bínú wọn ọlọ́wọ́n ni tí ọmọdún tó ti báyàn jà tó ti ọ̀tán sálámà nìkan ló jẹ mí sálámà gan tí ìbá ṣe pọ́ jẹ́ bó ṣe jẹ́ ó ti jìnnà wọ́n fẹ́ ànábì láwọn èèyàn mẹ́tẹ̀ẹ̀ta wọ̀nyí ọlọ́wọ́ ò ní gbé irun wọn kọjá àtàǹpàkò wọn rọ́jùlọ́n àmọ́ má wàhùn láwùkàrí hù gbogbo lè mọ́mù tí ń ṣáájú fáwọn èèyàn tínú wọn ò dùn sí tó fi túláàsì jẹ wọn lọmọ tó fi jẹun má jẹun bọ tù tó fi délé máa ń mu alágídí kàmásáàsì tí wọn wọ nígbà tí wọn wo àwọn èyí tí wọn fún ògùn àgùnrọ wí ọdájọ máa kí gbogbo òun ẹ tó ń kí ọlọ́wọ́n àgbẹ̀ kọjá àtàpàpọ̀ ẹsẹ̀ ẹnu bí o ti kírun náà ló ti bá nkẹ wọn àbọ̀ kókó hábì ibìdàn atukún rúdà ti ilé ìkó bọ́ọ̀ bá ti ń kí tẹ́lẹ̀ àwọn ó ti dà sápò ẹ pàwọn àkàlẹ́ lè yàwó ìgbàsẹ́ tí ọ̀dà àyígbà lọ́wọ́ ẹni tọ́kàn rẹ̀ ọ̀dá kò sí tá a ṣe àkọ́kọ́ nu ẹlẹ́kejì wọ ìmúra àtún bá a tàtí wọ sọ́jú àlẹ́ ha sàkè gbogbo obìnrin tó wọlé sùn ó sì ní pọ́kọ rẹ̀ ń bínú sí ọ ó ní ó ń bínú náà ló ń gbọ̀ báyà nù rẹ̀ ọ̀rọ̀ wọ́n bá bọ́lé ọba yíṣọ borí òsùn lọ ó sì ló kírun lọ́wọ́n ní bàrọ̀ ẹ̀ òsìntọ́lọ́wọ́n ó fìrun rẹ sí bẹ́ẹ̀ náà ni wàá kàwá ni mo tà sọ̀rì máa àtọwọn ọmọ ìyá méjì sáàrin ara wọn ò tò tí wọ́n sì ń jọ tó sáfù wọ́n fi ẹsẹ̀ kẹsẹ̀ sàwùsù fúnfà kún ẹsẹ̀ kẹsẹ̀ èjìká kan èjìká ṣùgbọ́n kan ọ̀kọ́ kan ọlọ́run máa pàdé lórí ètò ìkan náà ní ọ̀la pẹ̀lú yọ̀ǹda rẹ̀ a máa tẹ̀síwájú lórí èyí tá à ń bá wa sọ yìí ọlọ́run mọ́sálá ìgbàlẹ́sìn fún wa àbẹ̀lọ́run fáwọn onígbọ̀wọ́ ètò yìí tí wọ́n fi fún wa láǹfààní èyí tá à ń ṣe yìí ọlọ́run bá nílé kún dáadáa wọn àjọ wọn náà ọlọ́run mọ́jọ dàrú o àlámà rí ọ̀ràn wọn mọ́jọ dojú dé tí wọ́n gbà lérò tí wọ́n fi kóra wọn jọ kí ìsẹ̀mí ayé ó lè dáa kí ìsẹ̀mí ayé ó fún yín èyí tí ẹ tún ṣe yìí náà káàlì kìámà náà ó lè dáa ọlọ́run ní jáàlì kìámà ò dúró fún yín subahana rabbika. rabbil izzati amma ala al-mursalin walhamdulillahi rabbil alamin. Àdájẹ́ má kọ̀ọ̀lọ́.